ẹ̀mọ́ ẹ̀mọ́ sàrútì wọ́n kọ́ ọmọ sàrútì ọ̀tí kí wúrí bẹ́ẹ̀ sáyẹ̀lọ́ tíra kan ní àbúsẹ́ ẹnìkan ní jẹ́wọ̀n ní sàrútì tíra mọ̀kọ́mọ̀ ọtí gbogbo àwọn àbá láàbá tí wọ́n gbogbo pápátá tí wọ́n òun lè fi náà fà fún àwọn àfáà tọ́lọ ṣe tọ́lọ sí yára fídíò òun lè fi ọgẹ́ẹ̀tì tó bá gbà ọ̀nà ọ̀nà tó bí fíìmù náà ṣe gẹ́gẹ́ bí fíìmù ni gẹ́gẹ́ máa ń ka sórí ó lè ní 40 láwọn ara láwọn ọ̀nà tó fi gbáwó lọ́wọ́ yẹn yóò wà ní agbọ̀wọ́ náà àgbọ̀ta ọkùnrin ní ọkùnrin náà tó kọ́ ni wọ́n náà tún ni yóò sì gba ilẹ̀ ìsìsì ẹ̀ mọ̀kọ́mọ̀ tí a jẹ́ pé lára mọ̀ lè dá àkàfúnra rẹ̀ <laughs> ẹlẹ́wẹ̀ kàmúlára ń wọ́yé bí ọ̀tẹ́ bá ń wé sí pèsè ayé ẹ̀lẹ́ tíra ọ̀pọ̀lọ̀ fúra kò wúlò ọkàmọ̀kọ́mọ̀ ní sí ọlọ́bí sọ lábá láíláí pé ọkàmọ̀kọ́mọ̀ káàkiri torí èdè lẹ́bí ń ká náà sọ́wọ́ ní sí torí èdè lẹ́bí ń ká ọ̀pọ̀ kọ́dà àfà àti máa ń kọ́ yìí ẹ̀tàn àfà ń kọ́ ní tó kẹ́kẹ́ mọ́ ẹ̀yìn mẹ́ta ẹlọgbà bábù alákọ̀ọ́kọ́ alìmọ̀kọ́mọ́ lòúlá ẹlọgbà kọgbà tí ẹ wà ní gẹ́gẹ́rẹ́ tó lọ́gbà kẹta náà tó lọ́gbà níjọ́ kan so ìdílé kan rí bẹ́ẹ̀ ni pé ń pàwọn èèyàn bẹ́ẹ̀ sí ni bẹ́ẹ̀ sí mẹ́rin báyìí àwọn sàárúdí ó lò fún mi sàárúdí ó lò fún mi yẹ́ pé ó lágbárí fún mi

ẹ̀nà ọwọ́ ọ̀fàbẹ̀lá ẹ̀nà sí báyìí ọgbẹ́ ẹ̀nà sí ọyá kí ó wà tó hapun tẹ́bà tó máa ń débi kiri na tẹ́ẹ̀rí tó yá lọ́wọ́ ìṣẹ́ pé ọwọ́ yìí bẹ́ẹ̀ bá jẹun tán olàdúfàbẹ̀lá ọ̀nìláre inú ọwọ́ nígbà ọ̀nà tó ní orí ọmọ tó sábàbí lọ́sàdúrà ó lẹ́yà ẹ̀nà sáà ìkáàrí gíní ìkáàrí olóṣòlì yóò ní àìlẹ̀ àlẹ́lẹ́yìn sí ọdún lẹ́yìn ọmọ tí kìlọ̀ fún ẹni so gbà tí ó sínú kéwù so olóhàtọ̀ sọmọ̀rin ó kùjọ méje pé kìí ma parí ọlọ́run ẹ̀rọ̀kàrà kó bẹ̀rẹ̀ ní ẹbá lòsùn márùn-ún ẹ̀rọ̀kàrà kó bẹ̀rẹ̀ ní àwọn ẹgbẹ̀rẹ̀ méje ojú àwọn yóò lọ bẹ́ṣẹ̀ rọrùn wọ́n ni kó lọ bẹ́ṣẹ̀ rọrùn wọ́n á mú orí kùhán tó gbé lọ́wọ́ ẹ̀ ju wọn mọ́ ní kó jọba lẹ́sọ̀ wájú àwọn ẹgbẹ́ ní pọ́lísì ẹbí àbá wọn ní bá ẹbí àbá wọn ní inú náà nípa ẹ̀rọ máa wà nù àwọn ẹgbọ́ wọn ní kó jọba lẹ́sọ̀ wájú àwọn ẹ̀rọ ó yá kó ń gbọ́ àríwáyìí ẹgbẹ́ pọ́lísì ẹ̀dùn náà sọ́já wọ́n ní gbogbo ya ìmẹjọ bọ́lọ̀ òun náà wá sọ gbogbo àkábùkù sí gbogbo àbábọ̀ ti láyé ó ní mọ́ sí ọ̀wá yìí wọn gbọ́rọ̀ bí wọn lọ́jọ́ fún ìlọ́wọ́ yóò fún mi láwọn ọmọ ọmọ ìsìn ó wá sọ báwọn sí wọ́n fà lọ́fẹ́ Islam ọ̀gbà láyé rẹ̀ kọfẹ́ túbá lọ́dọ̀ ọlọ́run kọwà tẹ̀lé kan lọ kò sí lẹ́jẹ́ bẹ́ẹ̀ kò sí rí àwọn ẹ̀ lè rí sọ̀hábà kan ẹnìkan láyà ní Muhammad láyà àwọn afáàkọ̀kọ̀ yá lọ kí ẹ wá túbá kò sí lẹ́jẹ́ bẹ́ẹ̀ wà bẹ́yìn rọ́pìnkì láàrin àtọ́lọ́wọ́ bá ní tútù bá gan ó ní kọwàá sí sí ayé lórí ẹ̀ pé sọ mídíẹ̀ tó bá ti mídíẹ̀ ọ̀nà ọlẹ́mọ́ ṣe gbọ́lọ́run pẹ̀lú ní ọlọ́run ọlẹ́mọ́ wù ẹ ọ̀kan ọlọ́run sí pẹ̀lú díọ̀ ọlẹ́mọ́ ni asùnàfúnlá ọlẹ́mọ́ sẹ ọ̀kan ní ọlọ́run sí pẹ̀lú díọ̀ sáàbí fẹ̀sẹ̀ rẹ̀ ọlọ́wà ní gbogbo yí pápátá ẹlẹ́sẹ̀ ní gbogbo ní pọ́pátá yá ìlàájí gbogbo ní ẹlẹ́sẹ̀ tání sẹlẹ́sẹ̀ fún ẹkùnkùn náà èmi sẹlẹ́sẹ̀ ọmọ ní ẹ̀ gbogbo ìwọ èyàn sọ́pẹ̀ ní sẹ̀mọ́ ní pàyírẹ́ ní pàyírẹ́ ní wà fi mọ̀ ní wà fún rọ́pò yí kí ni gbọ́dọ̀ kan náà alùfòó alùgbàfòó ní máa ń lùmọ́ náà pọ̀ ó wà mẹ́rin àti ìkàlẹ̀ àdísìkò ìjọ àlùkọ́rí àti muslim àdíbi ní bí ẹrú mi ọlọ́ni bí ẹrú bá sẹ̀ mí ó tún apá láàrín tí ọlọ́ni kó tiẹ̀ mọ̀ pé mi ní orí tí òun ló wá bá mi ọlọ́ni orí tí kò tó tọ́ àforí ó tún bá mi ó àwọn àdísì máa sọ̀rọ̀ ó mọ́ sọ̀rọ̀ ká tọ́rọ kìí sí àdísí ẹmọ kàrí alẹ́gùn yóò kó mẹ́rin mẹ́rin èyí yóò aṣọ wọn wá di Maradona yóò máa plé pẹ̀lú ọlọ́run wá àti ló sì kàn ó sì ẹkó sírí dáadáa àti ní orí sírí lọ́la rẹ̀ torí pé kò fẹ́ gbọ́n lórí ó ọba ní gbogbo ilẹ̀ ṣe náà ẹ̀ ń pọ̀sán sẹ́yìn ẹ̀ ń pòrí sẹ́yìn wọ́n ni wọ́n náà ápùtò tó bá jẹ́mìyà èmi èmi jẹ́mìyà ápùtò náà èmi ní máa ń fi ó pẹ̀lẹ̀ ó wá fún jẹ́mìyà látàwọn kélé òní tàwífì ó di tàwífì rẹ̀ tó bá ní ánà ápùtò náà bá jámù ló wà èmi ní máa ń fi ó pẹ̀sẹ̀ jíyàn ó gbogbo ẹ̀ṣẹ̀ pápátá annabi ò lè fún lẹ́ṣẹ̀ jìyà ọlọ́run kẹta fún lẹ́ṣẹ̀ jìyà ó wá ní jẹmíà kò wá sí ẹ̀ṣẹ̀ kan tọ́lọ̀ wọlé fún jìyà ọlọ́wà ní pàṣẹ́tòrò ní àpùpùláwà ẹwà ní ní oríjì àforíjì àforíjì kí lọ́pàá àforíjì àforíjì ó tayọ kọ̀ọ̀kọ́ sínúlé asàfúlá asàfúlá kàlà lọ́nà sọ́lọ́ ẹ̀mọ́ ìwò èyí táwọn sọ nínú lágbóríjì nù ẹni máa bá rẹ̀ wọ́láwọn ẹni táwọn fi gba ọ̀rẹ́ lọ́nà wà sí síkísí àforíjì kan tó bá ṣe bílíọ̀sì kan káàkiri rẹ̀ tí ó bá sí ìṣòro tó ọ̀táwọn bá tí ó bá pé ọlọ́run àforíjì ọ̀ ìdí jẹ́ àforíjì kan wátá pé kọ́ fi ẹ̀sẹ̀ ẹlẹ́ kó sì tọ̀pẹ̀lẹ̀ wá kó mọ̀ pé ìnira lójú ọ̀fẹ́ sẹ́lẹ̀ tó yẹ kó tó mọ̀ pàtó sí ọ̀sìṣẹ́ sí pẹ̀lú àforíjì lò ọlọ́run ní tọ́lẹ̀ làwọn afárọ̀ pé só rọrùn kámọ́kọ́lọ̀ foríjì wà bí ó mà àbí rọrùn ó rọrùn ọlọ́run foríjì lò àwọn ẹ̀sẹ̀ tó wà wọ́n sí tó àfi pé tọ́rẹ tẹ́rẹ̀ wọ́dọ̀ pásínàlẹ̀ ọ̀rẹ́ tẹ́rẹ̀ wọ́dọ̀ gẹ́gẹ́gẹ́ ọ̀rẹ́ tẹ́rẹ̀ ọ̀fíìsì ìfẹ́ ẹ̀mí rẹ̀ ẹ̀mí òní ó ti strọ́gbẹ̀rẹ̀ pé kò ní tàbí ẹmá kò sí tọ́wọ́fẹ́ tẹ́rẹ̀ yóò fún mẹ́ta padà èyí lọ mọ́nà ìfòrí ní ẹ̀nà pàtíkúlá ẹ̀sẹ̀ yẹn ni ó ní tí àrùn láti kìyàwó àyàfi ìbájẹ́ àyàfi bájẹ́ pé ẹ̀kọ́ ọmọ nìyàn lóyàwó so àwọn afáà ní ó rọrùn fún yàn ká mọ̀ pé ọlọ́run fún ìkìlẹ̀ lórí ẹsẹ̀ yìí tó bá ti ṣe mọ́ ìtọ́pẹ̀lẹ̀ ọkùnbá náà àìwá ṣe mọ́ rẹ̀ kéré bí àìrí mọ́ ní o ẹni ṣe sì náà kó tí wá sáwọn obìnrin lẹ̀mọ́ tí wọ́n kò ráyè rẹ̀ mọ́ tí mo ṣe rí àrùn ṣe kò lè ṣe mọ́ òun náà sì wọ́n tún kó tí àníkò lè ṣẹ̀gẹ́dẹ́ wọ́n ó ti kú ṣẹ́kùnkùn sí mọ́nà sọ́túwánù kí yẹn rí àǹfààní agbára gbogbo ní ọmọ ìṣẹ́ kàyẹsẹ̀ lọ́rọ̀ yẹn kò sí mọ́ gbogbo rẹ̀ sẹ́lẹ̀ ìdí ẹ̀fẹ́ sí kàyẹsẹ̀ lọ́rọ̀ yẹn kò sí mọ́ ìdí ẹ̀fẹ́ kò sí kò sí mọ́ ìdí ẹ̀fẹ́ sí kàyẹsẹ̀ kò sí mọ́ zan jẹ́mìyà kọ́nà wani masu olóhun astagfirullah ya kan wani masu ma ọlọ́wọ́ sí orí jẹun so ọdọ́ náà wà láwọn akọ̀lù ti lọ so a òkú súbà ọmọ ńlá àárín àwátọ́ náà yẹ fílẹ̀ láàrin àtọ́ náà wà láàrin àtọ́ náà wà ẹ̀tọ́ àti ara ẹ̀kọ́ ẹ̀tọ́ àti ara ẹ̀kọ́ náà wà so a òkú lọ gbangba ဟုတ်လားပါပါဘုရားပါတို့ဘုရားအားဖြင့်ဒီလေဘောခါပါလေဘယ်တော့မှမလုပ်တော့လားသောတာပန်ရဲ့ဆရာဆရာတော်ရဲ့ဘုရားဆရာဘုရားဆရာ